Atiku Abubakar àti Bọ́lá Ahmed Tinubu wọ́n ti jọ wà nínú ẹgbẹ́ òṣèlú kan náà rí wọ́n ti jọ fi àwo kan náà jẹun nínú ẹgbẹ́ òṣèlú kan náà rí nínú ẹgbẹ́ òṣèlú APC nígbà náà lọ́dún 2015 Otasansan rédíò and TV. afẹ́fẹ́ lẹ́lẹ́ ní ṣe wí oko láàlú láàlú ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ní ìṣèwé agbọ́nrí yẹ agbọ́lága dédé fẹ́ mọ̀ kọ́ bí tótó olówó òkè èrè sẹ̀ǹgẹ̀rẹ̀ ó fẹ́ mọ̀ rọ bí òwe ẹ̀yẹ òkú mọ́ kè é mọ́ olówó òkè èrè gbòde ọ̀gá ni ọ́ níbi ká ṣètò ìtúkọ́ lọ́gbọ́n bàbá àgbà níbi ká fèdè ìṣẹ̀wọ̀ ọ̀rọ̀ àgbékalẹ̀ rẹ̀ wò lẹ́gbẹ́ lórí afẹ́fẹ́ ọmọ ẹnu fèyí sò yí kì í tán nílé alárùn takùn láéláé ojúmọ́ kan ọ̀rọ̀ tuntun ojúmọ́ kan èdè tuntun ojúmọ́ kan àṣà tuntun ojúmọ́ kan ìfẹ́ tuntun tòní ọjọ́ tá a ná ta ló jọdù ní gbogbo ara rẹ kìkì ọ̀rọ̀ ẹnu nípa ọ láéláé ọ̀rọ̀ ẹnu rẹ ló fi ń wù mí èdè rẹ ló fi ń dá mi lọ́rùn ìwọ nìnajú ẹkọ tí bọ́dẹ lẹ̀rù lójoojúmọ́ ọmọ ẹnu tẹnu gbọdọ̀ pa ìkò yẹ sọ́ni lè bàbá tó bí ọ lọ́mọ àní nílé yẹn bí lólu kò yí arógun mọ́sà á ẹ̀sọ́ kò yí arógun ń yọ sẹ̀sẹ̀sẹ̀ ọmọ ogun lọ́sàn-án ogun lóru òun ìran bàbá rẹ ò rẹ ìran bàbá rẹ ò gbágùn tán ọmọbìnrin tó dára bí egbin ni wọ́n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 lórí ìkànnì yìí torí pé àwa ò ra dátà fún yín ṣùgbọ́n ìfẹ́ òun náà lẹ́ni sí wa tẹ̀ fi ra dátà tẹ̀ fi wo àwọn fídíò wa o adúpẹ́ lọ́wọ́ yín àmọ́rí rèé gan ọbẹ̀ ìdùnmọ̀rì yóò bani fi ọ̀pọ̀ rọ́pò fún yín torí pé àbùdíntolókun àbùdíntolọ́sà ọ̀dọ́ atọ́ kì í dá wọn ọ̀dọ́ rere kò ní dá yín o láṣẹ ìdùnmọ̀rì èèyàn láṣẹ èèyàn lágbára náà bá dẹ́dà ọlọ́run ní fi ènìyàn wọ̀nyí láṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ ṣe ń ṣàtìlẹ́yìn fún wa tẹ́ ẹ̀ dúró tì wá tẹ́ ẹ̀ wo ìkànnì wa ọbẹ̀ Èdùmàrè yóò bá ní ṣe àtìlẹ́yìn fún yín o ọbẹ̀ Èdùmàrè yóò dúró tì yín àdúpẹ́ ẹ̀ ṣe gan-an. kí wàá ní eléyìí tí àtúmọ̀wá lórí ìkànnì yìí òun náà ní ìmọ̀ràn pàtàkì fún gbogbo àwọn olóṣèlú àti àwa olùdìbò àti àwa tí a ń ṣe àtìlẹ́yìn fún àwọn olùdíje nínú ètò ìdìbò tó ń bọ̀ lójú ọ̀nà ní ọdún tá a wà yìí òun náà ni a ní ká gbara wa nímọ̀ràn torí pé a mọ̀ gbara wa nímọ̀ràn náà ni torí pé ọ̀rọ̀ báyìí òun náà ni ọmọ elétí jẹ ṣùgbọ́n ṣáájú ẹ má gbàgbé bí fọ́ọ̀sì yẹn bó ṣe rí ó fẹ́ ṣe bí ọ̀fìnkìn díẹ̀ ẹ mọ̀tò ló bá ní faradà gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ yìí pé ètò ìdìbò láti yan ààrẹ orílẹ̀-èdè nàìjíríà fún ọdún mẹ́rin míì ó ti súnmọ́ léyìí tí a ṣe nínú oṣù kejì ọdún twenty twenty three tí a wà yìí àti àwọn ètò ìdìbò míì onáà la fi ní ká gba gbogbo àwa olólùfẹ́ àwọn olùdíje yìí ká gbára wa nímọ̀ràn àti gbogbo àwọn olóṣèlú pátá ká máa rántí pé ìtàn ò ní tán o ohun tá a bá sì ṣe lénìí ọ̀rọ̀ ìtàn òní yóò dà lọ́la torí pé ohun tá a ṣe lánàá ó ti dìtàn lénìí ohun tí àwọn kan ṣe lánàá ó ti dìtàn lénìí ohun tí àwa náà ṣe lénìí báyìí yóò di ìtàn lọ́la torí pé ìtàn kì í gbàgbé ìtàn a sì máa rárí létí ohun tó ti ṣẹlẹ̀ láti bí ọgọ́rùn-ún ọdún jù bẹ́ẹ̀ lọ a máa rán ni létí torí pé <laughs> Yorùbá gan sọ nínú ọ̀rọ̀ wọn wípé fẹlifẹli báyìí òní ti iyán ogún ọdún ni máa ń gbóná torí pé iyán ogún ọdún a máa jóni lọ́wọ́ òní Yorùbá sọ ìdí rèé o tá a gbọ́dọ̀ fi ṣe pẹ̀lẹ́ kùtù nínú gbogbo ìgbìyànjú wa bí ètò ìpolongo ìbò bó ṣe ń wáyé lọ́tún lọ́sì lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ìmúrasílẹ̀ fún ètò ìdìbò tí ó wáyé nínú oṣù kejì ọdún 2023 tí a wà yìí ẹja sì jẹ́jẹ́ o ẹja máa rántí pé <laughs> ìjà òṣèlú lónìí ọ̀lọ́ títí o torí pé ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ní òṣèlú lónìí ó lè padà di ọ̀tẹ̀ ẹni lọ́la ọ̀tẹ̀ ẹni nínú òṣèlú lónìí ó lè padà di ọ̀rẹ́ ẹni bó bá dọ̀la ẹ jẹ́ ká mú wá sí ìrántí ká lè máa fi rán ara wa létí ṣé ìgbàgbé nínú ọdún 2015 nígbà tí à múra sílẹ̀ láti yan ààrẹ tuntun fún orílẹ̀-èdè nàìjíríà ní ọdún 2015 ẹ jẹ́ kí n rán ilé tí pé òní ọjọ́ keje oṣù kínní ọdún 2023 yìí olópin ọdún mẹ́jọ tí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tó kéde orúkọ bọ́lá ahmed tinubu àti orúkọ àtíkù abubakar gẹ́gẹ́ bí ògbóná gbòǹgbò nínú ìgbìmọ̀ láti jẹ́ pé wọ́n máa jẹ́ ìgbìmọ̀ tí yóò máa kéde ìpolongo ìbò fún Muhammadu Buhari lọ́dún twenty twenty three nígbà náà ohun tí mò ń sọ kò ní pé nígbà tá à ń ṣe ìmúrasílẹ̀ láti dìbò ààrẹ lọ́dún twenty fifteen lẹ́yìn tí ààrẹ Muhammadu Buhari tó ti jẹ́ ọ̀kan nínú àwọn olùdíje nígbà náà nínú ẹgbẹ́ òṣèlú APC ààrẹ Muhammadu Buhari olójẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú APC fún ipò ààrẹ lọ́dún 2015 ó sì kéde Bọ́lá Ahmed Tinubu àti Àtíkù Abubakar gẹ́gẹ́ bí igbákejì alága fún ìgbìmọ̀ tí yóò máa ṣe ìpolongo ìbò fún Muhammadu Buhari nígbà náà ó yàn Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí igbákejì ní South tí ó máa kéde ìpolongo ìbò fún ààrẹ Muhammadu Buhari ó sì yan Àtíkù Abubakar gẹ́gẹ́ bí igbákejì láti north tí ó máa síwájú ètò ìpolongo ìbò fún Muhammadu Buhari nínú ètò ìdìbò ọdún 2015 nígbà náà léyìí tó túmọ̀ sí pé Atiku abubakar àti bọ́lá ahmed tinubu wọ́n ti jọ wà nínú ẹgbẹ́ òṣèlú kan náà rí wọ́n ti jọ fi àwo kan náà jẹun nínú ẹgbẹ́ òṣèlú kan náà rí nínú ẹgbẹ́ òṣèlú apc nígbà náà kó tó di pé oníkálukú wọn wọ́n padà túká láti jẹ́ pé kí wọ́n mú èròǹgbà wọn ṣẹ láti di ààrẹ orílẹ̀ nàìjíríà èyí tó túmọ̀ sí pé bọ́lá ahmed tinubu àti àtìkù àbúbákà wọ́n ti jọ ṣe pọ̀ rí wọ́n ti jọ jẹ pọ̀ rí wọ́n ti jọ sọ̀rọ̀ pọ̀ rí wọ́n ti jọ gbìmọ̀ràn pọ̀ rí kó tó di pé oníkálukú wọn wá gba inú ẹgbẹ́ òṣèlú tó wù lọ láti díje fún ipò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà èyí rẹ̀ o la gbọ́dọ̀ fi ṣe jẹ́jẹ́ la gbọ́dọ̀ fi ṣe mẹ̀dọ̀ la gbọ́dọ̀ fi ṣe gbogbo bá a sì máa ṣe àtìlẹ́yìn fún àwọn olùdíje yìí la gbọ́dọ̀ fi máa ṣe pẹ̀lẹ́ kùtù ká máa rántí pé ọ̀tá òṣèlú kò lọ títí o ọ̀tá òṣèlú lónìí ó lè padà di ọ̀rẹ́ lọ́la nínú òṣèlú ẹ jẹ́ o ẹ ká mọ̀ wípé ètò kálukú wọn jẹ òní wọn wá kà ìfẹ́ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ní ọ̀pọ̀ ṣùgbọ́n ìfẹ́ àpò ara wọn òní oníkálukú ní ìdí nìyẹn o tá a gbọ́dọ̀ fi ṣe jẹ́jẹ́ ká má jẹ́ kí wọ́n sọ wá di jàǹdùkú olóṣèlú ká má jẹ́ ẹni tí wọ́n mọ̀ fún ládàá tí wọ́n mọ̀ fún ní ìbọn pé ká mọ̀ lépa ẹ̀dẹ̀ ara wa ká ẹ jẹ́ ká rántí pé àwa náà lọ́jọ́ iwájú àwa náà lè ṣe rere àwa náà gan lè jẹ́ gómìnà a lè jẹ́ ààrẹ orílẹ̀-èdè a jẹ́ sẹ́nẹ́tọ̀ a jẹ́ amòfin làbújá asòfin làbújá ẹ jẹ́ rántí pé ọjọ́ iwájú wa gan ó ṣe pàtàkì sí ara wa o láti jẹ́jẹ́ àṣìbẹ̀dọ̀ rántí pé ọ̀tá òṣèlú lónìí ọ̀rẹ́ òṣèlú ni lọ́la o eléyìí náà mo lé ká fi ránra wa létí ká fi ṣe ọ̀rọ̀ ìmọ̀ràn fúnra wa torí pé ètò ìdìbò láti yan ààrẹ tuntun fún ilẹ̀ nàìjíríà ó ti ń kànlẹ̀kùn ó ti ń súnmọ́ o bẹ́ẹ̀ náà ló jẹ́ pé ètò ìpolongo ìbò ó ti ń lọ lọ́tún ó ti ń lọ lọ́sì a sì jẹ́jẹ́ o a rántí pé ọmọlúàbí ni wá ká fi ọmọlúàbí fún bá ṣe máa ṣe bá ṣe máa ṣe àtìlẹ́yìn fún àwọn olùdíje nínú ètò òṣèlú ètò ìdìbò tó lọ lọ́wọ́ yìí lágbára adẹ́dá ọbẹ̀ Èdùmàrè yóò yàn fún wa yóò yan ẹni tí yóò nífẹ̀ẹ́ lò tí yóò ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ ọbẹ̀ Èdùmàrè yóò yàn fún wa o wọn ò sì ní fi èmi àti yín wọn ò ní fi ẹ̀jẹ̀ wa rúbọ fún ètò ìdìbò tó ń bọ̀ lójú ọ̀nà yìí wọn ò ní fi ọmọ wa ìyàwó wa ẹbí wa ará wa wọn ò ní fi rúbọ fún ètò ìdìbò tó ń bọ̀ lójú ọ̀nà yìí o àwa tá a jọ wọ́n òun náà ni a padà jẹun pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ ṣé bẹ́ẹ̀ ṣe wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe gbọ́ wa o ojú tẹ̀ fi wò wá kò ní fọ́ etí tẹ̀ fi gbọ́ wa kò ní di láṣẹ ìgbìmọ̀ rẹ̀. ẹ má wàá gbàgbé o láti bá ní subscribe sórí ìkànnì yìí ẹ̀ẹ́kẹ́rẹ̀ tẹ notification bell ìyàgò rẹ́mi létí tẹ̀lé láǹfààní láti máa rí wa wò láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì yìí.